ẹ̀yin èèyàn lé hmm, èyí tún lágbára o ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ mò ń kí gbogbo yín ní àkókò tí oníkálukú bá wà ọlọ́run á wà pẹ̀lú yín o happy new day to you ọjọ́ ẹ̀ní ó máa dára fún èmi àti yín o bí a ṣe gbọ́ wọn ní àǹtí wa m wọn ni wọ́n sọkún rẹpẹtẹ lórí ìgbésẹ̀ tí bàbá wẹrin ńlá gbé ẹ ṣàrántí fifty year jubilee birthday wọn ẹ mọ̀ pé ẹ̀bùn oríṣiríṣi ni wọ́n fún kábíyèsí wọ́n ní nínú àwọn ẹ̀bùn tí wọ́n fún kábíyèsí wọ́n ní mọ́tò bọ̀gìnìbọ̀gìnì kan wà ń bẹ̀ wọ́n ní brand new car tíà wọ́n ní bí bàbá werin ńlá bó ṣe kí mọ́tò mọ́lẹ̀ nìyẹn o ló bá di gbogbogbogbogbò ló bá gbé mọ́tò ó di royal mansion ló bá lọ páàkì mọ́tò sí royal mansion ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé bí gbogbo èèyàn sọ̀rọ̀ àǹtí wàhẹ́n má sọ̀rọ̀ wọ́n ní bí àǹtí wàhẹ́n bó ṣe lọ bá bàbá werin ńlá nìyẹn tó lọ bá wọn pé kí ló dé tí wọ́n gbé mọ́tò lọ sí royal mansion wípé òun mọ̀ pé nítorí pé Naomi náà fi gbé mọ́tò yẹn lọ sí Royal Mansion wípé báwo ni wọ́n ṣe máa fún kábíyèsí ní gift tó jẹ́ pé Royal Mansion ní kábíyèsí máa gbé gift lọ wípé ṣé kábíyèsí ò lè pàkẹ́ mọ́tò sí pálàsì wọn ni kí ló dé tó yẹ pé gbogbo nǹkan pátápátá tí kábíyèsí ní Royal Mansion ni Royal Mansion ni Ipe ṣe gbogbo nǹkan tó ní ná fẹ́ fún Queen Naomi tán ni. Ipe gbogbo nǹkan tó wà ní Royal Mansion ti Queen Naomi ni. Ipe kábíyèsí tún ń gbé mọ́tò ní ìsìn ó tún di Royal Mansion. Ipe kí ló dé? Ṣé àwọn ṣe kábíyèsí ni? Ah! Wọ́n là ń ti wá sunkún, sunkún, sunkún, sunkún. Allegedly bá ṣe gbọ́ ẹ̀yin èèyàn lé. Hmm wọ́n ní inú àǹtí wa bàjẹ́ wípé ọ̀tọ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó ń náwó ẹ̀yin èèyàn ò lè ẹ mọ̀ pé nìkan náà ti máa ń sọ bẹ́ẹ̀ pé ọ̀tọ̀ lẹ́ni tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó ń náwó ẹ rántí gbẹ̀bẹ́ de kábíyèsí náà tó bẹ̀rẹ̀ sí bọ́ gbogbo àwọn àlejò fọjọ́ méje wọ́n ní ọjọ́ méje báyìí in and out làwọn èèyàn fi ń jẹun ẹ̀dẹ̀ mọ̀ bí ilé Ifẹ̀ ṣe tóbi i mean palace bàbá wa ní ilé Ifẹ̀ mọ̀ bó ṣe tóbi hmm. ó tóbi àwọn èèyàn pọ̀ jaburata nínú palace bàbá werin ńlá so wọ́n ní àǹtí wa bó gbogbo wọn ẹ̀dẹ̀ mọ̀ pé ọjọ́ méje yẹ àárọ̀ máa wà ń bẹ̀ máa wà ń bẹ̀ máa wà ń bẹ̀ ìyẹn la tún rí pé àǹtí wa tún lọ bọ́ àwọn association wọn oríṣiríṣi ayẹyẹ ni wọ́n ṣe àti ẹ̀ráǹtí wa ṣọ́ọ̀ṣì náà tó náà lọ bọ́ àwọn association ẹ̀ tán jọ wọṣọ kan náà bẹ́ẹ̀ kàn fẹ́ gbé gist yẹn wá ni gbogbo wọn jọ máa ń kára so gbogbo wọn ṣe ayẹyẹ oríṣiríṣi nínú palace fún bàbá wẹ̀rin ńlá fún ọjọ́ ìbí wọn ìgbà táǹtí wá wá ṣe gbogbo èyí ó wá bẹ̀rẹ̀ sí í nítorí pé kábíyèsí gbé mọ́tò bọ̀gìnìbọ̀gìnì lọ sí royal mansion àǹtí wa bẹ̀rẹ̀ sí lament ó ń kanra ó ń bínú ó ń sunkún ipe kí ló dé gbogbo nǹkan mà ní kábíyèsí ti fún queen naomi tán o ṣé àwọn wá ṣiṣẹ́ fún queen naomi ni gbogbo àwọn nǹkan tí kábíyèsí ní queen naomi ló ní ipe kí wàá èrè tòun hmm. question ńlá kí ni èrè tìwọ ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé question yìí lágbára alákọ̀ọ́kọ́ táwa bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ pé kí ni èrè tìwọ àwa kọ́kọ́ máa béèrè wípé ṣé kábíyèsí ni kò ṣe gbogbo nǹkan tó ń ṣe fún àwọn ni question tá a máa bí ẹ nìyí ṣé kábíyèsí sọ fún ẹ wípé kó o ṣe nǹkan tó ń ṣe yìí fún àwọn àbí o fẹ́ try láti prove fún kábíyèsí wípé o love kábíyèsí torí wọ́n ní pé òun love kábíyèsí kábíyèsí òde kí à ń pa òun ipò òun love kábíyèsí gan lòun fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí kábíyèsí lóòótọ́ ni o love kábíyèsí a mọ̀ pé o love kábíyèsí ṣùgbọ́n the way bó ṣe love kábíyèsí òun try láti impress kábíyèsí àbí competition lẹ́ ń ṣe nínú ààfin kábíyèsí competition ṣé o mọ̀ pé ẹ̀yin náà lẹ ṣe kéèké bíi twenty fún bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí lóríṣìíríṣìí in fact gan a lè sọ iye tẹ́ ẹ̀ ná lórí kéèkì bẹ́ẹ̀ dẹ̀ ni ebi ń pa àwọn ará ilé Ifẹ̀ àwọn àwọn èèyàn ń jìyà tí wọn ò rí oúnjẹ jẹ lóòótọ́ o ẹ fi pọ́n kábíyèsí lẹ́ni àní nǹkan tẹ́ ẹ ṣe ò dáa o ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí ò wà important èèyàn ò máa ní rẹ̀ lára nítorí pé o fẹ́ impress ọkùnrin no ọjọ́ kan fúnra rẹ̀ ló máa wò ó pé no i don't need this any anymore pẹ̀lú gbogbo owó tó o ná fún ọjọ́ méje kábíyèsí má ṣe fẹ́ ìyàwó lé e. ìyàwó méjì ló gbà lẹ́yìn gbogbo owó tó o ná fọjọ́ méje ó gbàyàwó yàtọ̀ sípò gbàyàwó gbogbo owó tán tún gbà ní pátì kábíyèsí tún kó gbogbo ẹ̀ ó dọ̀dọ̀ kun ẹ̀ Naomi hey, mo mọ̀ pé ọjọ́ kan ẹ máa ríran ojú gbogbo yín máa làánú pálásì yẹn lọ́jọ́ kan ẹni tó smart jù nù yín ó ní àǹtí wáyé ṣùgbọ́n ìwọ ó máa fẹ́ ṣe ó gbé dání ìwọ ló máa bọ́ gbogbo àwọn ará ilé Ifẹ̀ ìwọ ló máa bọ́ gbogbo àwọn tó wà nù palace ṣé yẹn ni kí kábíyèsí change feelings wọn fún Queen Naomi ni iye ò ní kọ́ change um, feelings wọn fún Queen Naomi ó wù ẹ́ ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí so o ní láti máa lament o ní láti máa complain because wọn ò fọ́ ọ̀sẹ́ pé kò ṣe é wọn ò ní kó o ṣe fúnra rẹ ló ń ṣe nítorí ò ṣe competition o fẹ́ impress kábíyèsí o dẹ̀ fẹ́ yẹ kíkọ Naomi máa rí gbogbo nǹkan tẹ̀ ń ṣe pé yes àsìkò tiẹ̀ gbogbo ẹ̀ ó rí bó ṣe yẹ kó rí kò dẹ̀ rí bẹ́ẹ̀ because àsìkò kó Naomi kábíyèsí ní fọkànbalẹ̀ kò sí stress kò sí wàhálà inú pálàsì yìí ò gbóná gbogbo ẹ̀ ó lọ bó ṣe yẹ kó lọ ni kí wàá ló wáá dé kí ló fẹ́ kún ṣé bí nǹkan tẹ́ ẹ fẹ́ lẹ̀ ń ṣe èyí ò tí ì fẹ́ kún kábíyèsí ò bá kó gbogbo mọ́tò tán ní kókó lọ sí royal mansion fún Queen Naomi nǹkan tó ń fẹ́ náà ṣe ọba bá lórí ohun gbogbo ni sókè ọ̀kọ̀ọ̀kan máa máa sunkún kọ̀ọ̀kan ń bí ọba ó bá lórí ohun gbogbo ni tí kábíyèsí bá ní gbogbo nǹkan táwọn ní Queen Naomi lónìí àti tadé ní káwọ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ọba ba lórí ohun gbogbo ni ẹ̀yin èèyàn lè kò jẹ́ bó ṣe jẹ́ o bá ṣe gbọ́ nìyẹn tán là ń tiwa ẹ̀ wọ́n lọ sunkún sunkún sunkún lórí pé kábíyèsí gbé mọ́tò tó fún wọn nígbẹ̀bẹ̀dẹ̀ wọn lọ sí royal mansion allegedly bá ṣe gbọ́ ọ̀rọ̀ yìí dẹ̀ wá kàyéfì fún wa tó rà mọ́ nǹkan tó fẹ́ kún ìní ni kábíyèsí ti ń fún Queen Naomi àti Tadé ní káwò ní gbogbo nǹkan tán ni so kí ló wáá fẹ́ kún ṣùgbọ́n mo mọ̀ ẹ́ pẹ́jọ́ kan ẹ̀yin olórí yìí ẹ máa ríran ẹ máa ríran lọ́jọ́ kan èmi ò ní sọ jù yẹn lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi tẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní happy birthday to you long life and prosperity Ẹ̀mí yẹn á ṣe púpọ̀ ọdún láyé o ní agbára Ọlọ́run. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mò ń sọ lórí ìkọ̀lẹ̀ yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín sọ̀rọ̀ tí a post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé a ṣe advert lórí ìkànnì yẹn kan sí wa ní masholagistv@gmail.com ẹ má gbàgbé kẹ fún fídíò yìí ní thumbs up mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers ẹ ṣé àdúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share gbogbo gist tiwa gbogbo ẹ̀ láre ọlọ́run abámigbọ́wọ́ yín sókè ẹ̀ nítorọ́ jẹ́ ẹ̀ nítorọ́ mu o ẹ̀yin sẹ̀dá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ Mashola Gist TV ẹ̀ káàbọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín òkè òkè ní ọlá gbogbo yín á máa lọ ọlá lọ ìsàlẹ̀ please share this video like and subscribe god bless you all mashola Steve, we love you all.